عليكم الرقيبة يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا قليلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الكلام كلام الله وخير الهدى إلى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أبقكم ولوم ببعضك ولا وبقي أفي عنه لكم شوان مسلمي لا ترى عنه ولوم ببعضك ولا تكالي قفو نقول شوي بي أخوة ونسي أبي أبي عنه abẹ́lẹ́ ọba àlùkẹ́lá ojú ọ̀nà gbogbo tó ti wá sí ìkúmọ̀jìkì ẹ̀kọ́ wáyé ẹ̀kọ́ lórí ẹ̀ ọlá tóbi ọlọ́run atọrọ ìkẹ́ àti ìjẹ ọlọ́run fún aṣíwájú ẹ̀dádápátá àmúgbà Muhammad sallallahu alayhi wa sallama ìkẹ́ ọlọ́run ìjẹ ọlọ́run tó máa bá ànábì kó bá wọn ara ilé ànábì àti gbogbo àwọn sọ̀rọ̀ pátápátá àti gbogbo àwọn sọ́mbárìnàmọ̀ tí ń ṣe ọlọ́run ọba àdékẹ́ títí di ọjọ́ tó di àkíyàmà pẹ̀lú ògbọ́n náà tí a fẹ́ wò ní ìrọ̀lẹ́ ó jáde wá nínú àwọn kọta bùkátà tó jẹ́ bí mùsùlùmí torí pé ọ̀rọ̀ ìsìn wa a máa kọ a máa kà bẹ́ẹ̀ la máa mọ̀ títí tá a fi jáde láyé èyí ń mọ̀ tán nínú gbogbo àwọn ẹni síwájú lọ́síwájú àwọn ẹni rẹ̀ orí kíkọ́ lórí kálukú náà ti bẹ̀rẹ̀ orí kíkọ́ náà ni wọ́n tán lé ṣùgbọ́n pè ní ọ̀rọ̀ ìpín báàrù ni odò kan ni tó ṣe wípé a mọ ìwẹ́ títí sẹ́ńdà tó fi mọ̀ jáde láyé a níbọ́ sí etí ibùdó rẹ̀ nǹkan ìfowó ẹ̀sẹ̀ yóò ṣe kí ni yóò jáde bẹ́ẹ̀ ni pàtàkì ló yàtọ̀ sí àwọn nǹkan tó ti pé òun ni àwọn nǹkan àpilẹ̀ tí ọlọ́run bá ní kíọ́lá tó pa wá láṣẹ ní lórí kasalat gẹ́gẹ́ bí ìrun kíkí ni wasiyat kagbáwẹ̀ ni wazakat kayọ zaka ni wàhálùmọ́n kásábẹ̀ lórí ọlọ́run ni ní ìdíje pé àwọn eléyìí náà ni ìpínlẹ̀ ẹ̀sìn wa tó ń ṣọ́ra fún muhammadu náà àlọ́ tó sọ̀rọ̀ fún wa nínú hadith nígbà tó ṣe ibùdó islam àlàkàmù àwọn nǹkan márùn tó ń ṣe ọlọ́ọ̀bà nìkọlá tó dárúkọ àwọn kí wọ̀nyí àwọn ló jẹ́ ìpìlẹ̀ fún wa náà inú kọ̀ọ̀kan nínú wọn ibùdó ńlá ńlá ń wà lọ tó ẹ̀kọ́ táwọn ilé wà ní pé a máa kẹ́kọ̀ọ́ nípa wa máa dá mà tá a bá sì ń bẹ láyé kò sí pé a wa kan gbogbo tó ẹ̀kọ́ gbogbo ẹ̀ ó ti wá nínú àwọn ìṣíwájú wa àìlọ́wọ́ wa eléyìí ní ìlànà tí ó ń ṣọlá àwọn Muhammadullah àdìwọ́sọ́lá tó fi àwọn sàábà tó yẹ eléyìí ìlànà tí àwọn sàábà tí àwọn sàábà tàbí tí wọ́n ti tí wọ́n ti wọ́n lé lórí báyìí náà láti máa bá ìtẹ̀lé wa lọ a máa nípa ẹ̀sìn wa àwọn mọ́yìn nǹkan tí wọ́n máa ṣe láì mọye ìgbà láì mọye ọdún tó ti ti ṣe ìgbà tó bá yá sí ìmọ̀ tó bá dépa lépa bá lórí kìíní ẹ̀ ìpínlẹ̀ ṣe kìíní yóò yí padà bá ah, òun ọ̀dẹ̀ máa wọ́n tún ṣe kìíní lọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó wà sí pé àmọ̀ kẹ́kọ̀ọ́ nípa ìfún wa mọ́dámọ́dà àti abájú ṣe kìíní tá a bá tún tẹ̀lé láyé iye tó bá tọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá nìkọlá ó tún máa fi ọ̀rọ̀ ẹ̀sìn wa kó máa fi yé wa. akọ́gbọ́n tó ń pè ní àlìyìn في الدعوة إلى الله اللين وشدة في الدعوة إلى الله إيرا àti ilé kókó ojú ọ̀nà yìí báwo la ṣe ń lò láti pèsè ojú ọ̀nà ọlọ́ọ̀ba ọba àdìsí ọlá nígbà tó lọ wa sọ ní wípé ṣé n bá ń pè ní àṣìgbà tó ti ń bẹ nínú ọ̀nà tá à ń gbà ti ṣe dá wà ní nínú àwọn nǹkan tààrí lẹ́nu èèyàn nínú àwọn tààrí lẹ́nu bí àtúwájú gbàtí wọ́n sọ̀rọ̀ jáde wọ́n sọ jáde lẹ́nu bí ọ̀rọ̀ ìlẹ́jọ́rí aláwọn kan lọ́wọ́ àwọn àbí wọ́n páwọn ní wọn adọ́ láti wá títí bí kẹ́lú pé mọ́tà takúnù dáwà ìṣìgbà ọmọdé náà rẹ̀ pé mọ́tà takúnù dáwà ìṣìgbà ìgbà wo ni káwà máa ń bùkátà sí kàgbègbè kan wọn àwọn tó wà ní gbogbo ọdún bẹ́ẹ̀ nìyà èyí tó jà ilẹ̀ ni pé dáwọ́ ti gbà kankan kò fi gbà kan bùkátà tó ká ṣe pé ní so èsì sí ìdáhùn ìbéèrè ẹni ẹni ẹ ìpè dáwà tẹ́tẹ́ pé má bàtà kí ni dáwà bíṣì gbà ìgbà wo ni ó mọ́ bùkátà sí ká lè nínú ọ̀rọ̀ ìsìn àwọn nílá kò tígbà kankan sí ilé kókó tó ṣe kí ni tó ń bẹ nínú dáwà ó bùkátà sí káwo ọ̀rọ̀ yìí wò dáadáa ó bùkátà sí káwo gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé oríṣi ọ̀rọ̀ gbàláwà ayélujára nínú àwọn àkọsẹ́lẹ̀ fún agẹ́gẹ́ mùsùlùmí ó ní tọ́rọ̀ tùfíkù màmọ́rẹ́yìn لن تضل من تمسكت بهما كتاب الله وسنة رسوله وجرى mo fi nǹkan méjì lẹ̀ fún yín o làǹtàbí ìlú ẹ̀ nínú láyéláyé nígbà tó bá ti di nǹkan méjèèjì náà ìta àbúlá òun náà ní síra ọlọ́run wọ̀ tó nà tọ̀rọ̀ fóònù àti ìlànà ìní àmọ́lù sọ́lọ́láhùn àlẹ́ ìwọ̀sẹ̀dá tó gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí ti wá rí gbogbo ọ̀rọ̀ lọ́dọ̀ gbogbo ẹni kẹ́ni tó wù kó lè sọ̀rọ̀ náà yálà ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni ìtàmọ̀ tí tó sùn ọ̀rọ̀ oníkíni ìtàbílá ẹ̀kọ́ nàkúrọ̀ ọ̀rọ̀ ìgbárapákọ́ ọ̀rọ̀ ìpariwo kọ́ gbogbo èèyàn nílé sọ̀rọ̀ àmọ́ gbogbo ọ̀rọ̀ ọmọ èdè èèyàn pátápátá tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ìrànwọ́ wò pẹ̀lú kí ni síra ọlọ́run tó ṣe àlùkò hàn àmọ́ ìrànwọ́ wò pẹ̀lú súnà àdúgbò àtàmọ̀ sọ̀lọ́láwò tó bá ti ṣe déédéé pẹ̀lú tó ń dẹnu síra ọlọ́run àti súnà ànábì sàárọ̀ bí àgbàlọ́wọ́ wéèyàn rẹ̀ ẹ̀yìn orúkọ ọlọ́run tọ́rọ̀ náà tí o ti di ní pẹ̀lú tí màmú bá Muhammad láàrin ọ̀sọ́lá tí láà ṣe àgbà ọ̀rọ̀ náà àgbà kò mú jọ̀bọ̀ ní a máa ṣe kí ni àgbà náà àgbà torí pé nǹkan ní ṣe pẹ̀lú ẹ̀sìn òun lélẹ̀ ẹ̀sìn tìrẹ nta fẹ́ fi lọ bá ọlọ́wọ́n bá àlejò ọlátànà orí níwájú ẹ̀rọ tòun dájú lọ́wọ́ rojọ́ wájú ọlọ́run ní tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú tọ́lọ́wọ́n bá àlejò láyọ́dún sí ní tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú tí òjíṣẹ́ rà ní Muhammad láàrin ọ̀sánà ìwé ọdún tó lè. àwọn ọ̀rọ̀ yẹn wò wọ́n la bí ká wò pé àlínú wọ̀ṣí ìgbà ìgbà àwọn ìyẹ̀lá kéèyàn rọ̀ àbí kéèyàn lè koko bá a ṣe lè mú láti fi tètè sí ojú ọ̀nà ọlọ́run ẹgbẹ́ bá fi ọ̀rọ̀ yìí kájúkí bá tọ́lù wa kó jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ sí kan nínú àwọn àpá àgbà àlàáfíì wa yìí ìdààmú ní sáà bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ fọ́kàn ni wọ́n sọ àwọn iṣẹ́ kò tẹ̀lé ọ̀rọ̀ ọmọ ìlú ẹ̀rọ láti tẹ̀lé wa sí àfọlọ́wọ́n bá ti jẹ́ láti máa sọ̀rọ̀ kẹ́ bàbá nínú àwọn àpá àgbà àgbáyé nígbà tí ọ̀sẹ̀ ní kan bẹ̀ láyé ọmọ sáúdì ni wọ́n ẹjẹ́ ká tó nǹkan tí bàbá ìsọ lórí ọ̀rọ̀ ẹ̀káǹpé ní àlíyìn wà ṣèkà يقول العلامة ابن تيمية رحمه الله تعالى شيخ تيمية رحمه الله تعالى وصى في هذا nípa ìtàǹgbò yìí ní pé àlìm ìrọ̀ wọ̀ṣídà àti ìlẹ́tìkó ṣékùtì ní ọ̀rọ̀ ọlá wọ́n sọ báyìí wípé alhikma wọ́n ní ẹ̀yìn tá ń pè ní òye nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn o lẹ́yìn tàbí lè wọlé ìtàkùn ìṣèjà kìí fi pé kákàrọ̀ lásán tàbí kákàndé kókó lásán òun ní tá ń pè ní hikma nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ wọ́n ní wọ́n hikma àmọ́ ń bá a pè ní òye àti làákàyè nínú ọ̀rọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ àṣìyá yìí fi mọ̀ wà dé ẹ̀ka òun náà ni pé ká gbé nǹkan kọ̀ọ̀kan sáàyè ibi tí ẹ ká gbé wọn sí wọ́n dọ̀kọ̀ àṣìyá tí mo wà gbé ìyá ká gbé nǹkan kọ̀ọ̀kan ká gbé wọn sáàyè ibi tí ẹ ká gbé wọn sí ìlànà wípé ká gbé nínú rírọ̀ ká gbé sáàyè rẹ̀ tí ẹ ká gbé sí ká gbé ṣígbà ká sí àyè tó kí ni tí ẹ sí wọ́n ní wọ́yẹ̀ bá ó wá ṣe pàtàkì ó sọ̀rọ̀ yàn lórí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pèpè sí ojú ọ̀nà náà wọ̀kẹ̀dárígbá lìláàmìlì wà náà rí bó ti sọ̀rọ̀ yàn lórí gbogbo ẹni tó fẹ́ pèpè ojú ọ̀nà náà bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ yàn lórí ẹni tó fẹ́ pààyàn láti dáadáa àbẹ́ni tó fẹ́ kọ ìwà àbàjẹ́ kan fún àwọn èèyàn àyíyà tẹ́bìrà ká àlẹ́ ìmẹ́jọ òwì أن يقتدر حال المدعو wípé ẹni tó bẹ́ pẹ̀lẹ̀ tó jẹ́ ọ̀nà náà yìí àbúkọ́ pẹ̀lẹ̀ láti ẹ̀dá adá ní àbúkọ́ kọ́wà àbájọ́ kan ni ó yẹ kí irú ẹni báyìí ó wò ní sí ìṣesí ẹni tó ń fẹ́ pè tó wo condition nìyẹn tó wo situation nìyẹn yẹn ni ó fẹ́ ṣe dáwà fún mi àbúkọ́ kọ́wà àbájọ́ kan fún ni àbúkọ́ ó fẹ́ palábọ̀ fún ìwà dáadáa kan ni ó ṣe pàtàkì kí àwọn kọ̀ǹdíṣà ẹni náà tàbí bá sọ̀rọ̀ pẹ̀lú bàbá ìtọ́tọ̀ nínú ọ̀rọ̀ yìí wọ́n ní wàhálà màmúr wẹ̀lmọ́nì yìí sọ́dọ̀ bá máa ń pé àwọn àtẹ́bẹ̀rẹ̀ àhálà ìmọ̀dàwé káwọn òní tí ẹni tá a fẹ́ pè sójú ọ̀nà yìí wàhálà màmúr káwọn òní tí situation àti ẹni tá a fẹ́ pa láṣẹ dáadáa yìí wọ́n ní máa nìyí ká wò ní sí situation àbí condition ẹni tá a fẹ́ kọ ìwà àbàjẹ́ yìí tá a fẹ́ kọ̀ fún pàtàkìyà fún òní nínú ṣèkìmà wọn ní ó wá lè máa bẹ nínú òye àti làákàyè à ń mú tóun nígbà ìhà rẹ̀ ṣáàpù ẹgbẹ́ tí bàbá bọ́mọ̀ yẹn wọ́n ní pàtàkìyà fún òní nínú ṣèkìmà أن تغلظ لهذا الشخص المحمود فقد يكون من الحكمة هو لما دليله أبي عقل كوش أن تغلظ لهذا الشخص المحمود ó bù kátà sí káyé kókó mẹ́rin tó ṣe wípé atọ́pa aláṣẹ dáadáa wọ́n ni mẹ́rin yìí ó lè bù kátà ó lè jẹ́ òye ó lè fi jẹ́ làákàyè kó ti ẹni tá a àbàjẹ́ ikú àti ká lè kókó máa olóṣèké ni olóṣè ní àǹfààní àwọn àlùmọ́dé àwọ́wí àbí tó ṣe wípé yóò bùkátà sí ká lè kókó mẹ́rin tó ṣe wípé afẹ́pẹ̀ sí ojú ọ̀nà ọlọ́run bàbá ní eléyìí ó lè jẹ́ pé ṣíkmà ó jẹ́ pé òye tí ẹni bá fẹ́ pè yìí àbẹ́ńgbàdọ́kọ̀ látọ̀ dáadáa yìí àbẹ́ńgbàdọ́kọ̀ àbájọ́ ìfún ó lè jẹ́ pé tí ó jẹ́ làákàyè tí ó gbóye mọ̀ tí ó sábà ní fún nígbà láti kí ni ká lè máa lásìkò tó yẹ ká ṣe kí ni ká lè máa. ọ̀rọ̀ ṣẹ́kù tèmi ìsọ̀rọ̀ ìmọ̀lá òun ni èlé ọ̀rọ̀ yìí ni a ti ṣe mọ́tàkàlù gẹ́gẹ́ bí àlàyé tí bàbá yìí mú wa wọ́n ní ṣẹ́kùmá òun ni pé ká gbàgbé nǹkan sáyé ibi tó yẹ ká gbé dé e kámọ́dọ̀tún ó sì kámọ́dọ̀ kí ni kámọ́dọ̀ sì fún ọ̀tún sàríjà ní ẹ̀dá àbẹ̀lá tó túmọ̀ sí pé ìsọ́bá sọ ní ọ̀rọ̀ yìí pé a máa rí dáńtò ní àlíṣù kéèyàn rọ̀ fún yẹn bẹ́ẹ̀ ni a máa rí dáńtò ní àṣìjà kéèyàn lè kókó mọ́ọ̀yàn ká lo ilé kókó láyè tó yẹ ká lo ilé kókó ká lo tó jẹ́ rírọ̀ láìpẹ́ ní káṣíkí ni kàmì rírọ̀ bàbá wà fọ́ ọmọ mú àlàyé kìíní wa fún wa àlàyé wo ni táwọn àbá mú àfọ́ ni a máa rí hálà àwọn èèyàn ní ojú ọ̀nà bí ọ̀nà mẹ́ta wọ́n ní a máa rí ní ojú ọ̀nà mẹ́ta wọn ní nílá ojú ọ̀nà mẹ́rin làá máa wọ́n ní ojú ọ̀nà àkọ́kọ́ ẹlòmí ẹni tó ṣe wípé afẹ́ pèpè yìí àbí afẹ́ paláṣẹ dáadáa èyí tí ó ṣe láǹfààní oníkàkíkí ni ká ló ń tàǹpè ní àlèyìn ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́pùtì ìfarabalẹ̀ ká ṣe kí ni ká fi pè é ká fi ṣe wá àti fún ká fi dá sọ̀rọ̀ ìní ká fi paláṣẹ dáadáa wọ́n ní eléyìí ni ojúpọ̀nà àkọ́kọ́ ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní yóò máa jẹ́ ó ṣe wípé ẹni tá a fẹ́ pèpè yóò tá a fẹ́ pèpè ojú ọ̀nà ọlọ́run yóò máa jẹ́ wípé ẹni tí ó ṣe láǹfààní tí ó bù káàkà sí wọn ni pé ká ṣe kí ni ká lè mọ irú ẹni bẹ́ẹ̀ líle mọ́ tàbí ká lè mọ́ yìí a rò pé a ti wòye sí dáadáa líle yẹn yóò ṣe kí ni òun o ṣe láǹfààní àrójú ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní a máa rí nínú àwọn èèyàn ní tó ṣe wípé méjèèjì ló bùkátà ká lò fún méjèèjì ló ṣe kí ni ni ó bùkátà ká lò gbogbo àwọn onímọ̀ làwọn àfẹ́ wá fún nínú èèyàn kan tó ṣe yóò kò bàbá àtúntọ́ lo kíni méjèèjì fún yóò kò bàbá àtúntọ́ lo dákò ní àlè wẹ̀ṣígbà nínú èèyàn kan ẹ̀rọ bá jẹ́ fún díẹ̀ láti ti kíni láti lè mú mọ́ra ní bí bá ti jẹ́ fún yẹn bàbá ti mọ àlà rẹ̀ ẹ ti mọ situation ti mọ condition irú bí bá ti jẹ́ fún yẹn náà ẹ ti tó dà jẹ́ èyí máa ṣe kíní ọkọ̀ ti ṣe kíní ẹkún lékún díẹ̀ wọ́n ní àmọ́ bẹ̀bẹ̀ pẹ̀lú mi ó di ọ̀nà mélòó báyẹn ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ ti pé ẹlòmíì ń tẹ́lá ti káṣí kí ni kárọ̀ fún ọ̀nà kejì ẹlòmíì ń tẹ́lá ti káṣí kí ni kalima ọ̀nà kẹta ẹlòmíì ń tẹ́lá ti káṣí ni kárọ̀ fún kárọ̀ ti kí ni kalima àti tó wọ́n ní situation ẹlẹ́ẹ̀kẹrin àwọn àbá àwọn àbá ìdíyẹ lẹ́sẹ̀ yìí wípé kọmíṣọ̀ lómi wà tó ṣe wípé ẹ̀yin lẹ máa dùtámì ìkan bẹ́ẹ̀mù nínú méjèèjì bẹ́ẹ̀ bá lo ṣúgà fún ó lọ bẹ́ẹ̀ bá lo líìmù fún ó lọ kò yé wa ẹ̀yin lẹ́ dùtámì wípé èwo ló èwo ló gbogbo lò ní méjèèjì bẹ́ẹ̀ bá lo ṣúgà fún èyí tó bá lè lo kókó fún yóò ṣe kí ni yóò rọ̀ tẹ́ ẹ bá lo lílọ̀ fún olóṣè kí ni òun náà lọ àwọn bá dúdú tó ṣe lè bá wáyé ń kọ́ ó kàn pé ní ṣíkà àti rí àbí link èwo ló gba wájú méjèèjì ìlà shark làbù kò tí ì rí ju wípé àbí kárọ̀ fún yàn òun nìpínlẹ̀ òun ni bá fẹ́ eléyìí ni tó gba wájú gbogbo àwọn tó lọ́wọ́ bá lè ọ̀nà ìkan ní ọlọ́pàá àti náà ti fún ọmọdé rọ̀kúdà àní ìbòdò láhà òṣìṣẹ́ ní ìtọ̀rọ̀ ọlọ́run ní pàápàá àwọn ọlọ́ba bá ti náà ti fún ọmọdé a ti débìde fún ọ̀gọ̀ nínú àwọn ìran kọ̀ọ̀kan rọ̀kúdà àwọn òṣìṣẹ́ kí la nípa òjò ọ̀rọ̀ fún àní ìbòdò láhà kọ́nà láti lè dá wá fún wọn wá tó di títí wà ibi tó yìí wọn wà. Wọ́n ti pin lọ́dọ́dọ́ ní kí ni àlínú àríkù, àlínú àríkù, kárọ̀ fáwọn èèyàn, ká ṣe tẹ̀lẹ́tẹ̀lẹ́ pẹ̀lú wọn, káwọ́ wọn, káwọ́ wọn mára, eléyìí ní kí ni òun ìpìlẹ̀. Tó ìgbà tí léèyàn àti ṣígbà tó bá ti kí ni tó bá túlẹ̀ fún wa, nítorí ẹ̀ká mú òun kí ni اللين الرفق ولي أكاد كيني ولي أكاد أي بعض الله أجي قولوا القرآن قولوا فتلوا بعد الكولة كبا والصور nípa àtúndínú ni àti ṣígbà ni ṣé àwọn tó lóhun nínú ìrọ̀rọ̀ fún yàn tó yàrí lọ́rọ̀ àánì bẹ́ẹ̀ ni àrínú ọ̀rọ̀ ọlọ́run bàbí Ìbálò Sọ́ọ̀tù Ali Imran àyà 159. Sọ́ọ̀tù Ali Imran àyà 159. Ọlọ́ọ̀bà àdìsọ́lá ní Fàdúnà Rahmat min Allahi lin Sadahun. Fàdúnà Rahmat min Allahi lin Sadahun. Wọ́lẹ̀ òkun fàfàgbà wáyé ìrọ̀kọ́lì لأنفضوا من حولك ọlọ́ni ṣàdùmọ́ rahmat min Allah látara àánú àti ìkẹ́ àwọn ọlọ́run yìí ìtàlámù òun ní kéde ànábì kó rọ̀ fún àwọn wọn lọ pẹ̀lú ẹ̀ látara àtẹwà àti àánú àwọn náà lójú kí ànábì wọ pẹ̀lú wọn wẹ̀rẹ̀ fún tẹ̀fẹ́ gbọ̀gbà yìí ìdọ̀lùkọ́lù ìbájú tí ó lọ yẹ kúkú mọ́ wọn àti jẹ́ ọlọ́kàn líle pẹ̀lú àwọn fi ìtàn tọ́jú ní àwòyìn gbogbo àwọn tó ń bọ̀ pẹ̀lú òṣèkí ni wọ́n kàn ká ìbájú tó lé pẹ̀lú wọn ó lé kókó pẹ̀lú wọn yàrá sáàbì ní láwùjì gbogbo àwọn ọmọdé pẹ̀lú oṣù kí ni gbogbo kọ̀ọ̀kan wọ́n ti ká kò lọ́dọ̀ rẹ̀ àtúntọ́nà ọba àti ìṣẹ̀dá ó sọ ní ìbámu sí òṣìṣẹ́ rà ní Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ wàhálà ní wàhálà rí ọlọ́ba kò ṣe ọlọ́run ti yànjọ pé òun ọlọ́run àánú òun ní kí àní muhammed láàánú ọ̀tọ́lá tó rọ̀ pẹ̀lú àwọn sàábà. ìjọba ń mú sọ́ọ̀bù tọ́ka àyà forty three sí àyà forty five àyà forty three sí àyà àyà forty three àti forty four. ọlọ́run àlejò ló ń bá àwọn ènìyàn sọ àrẹ ìṣẹ̀lẹ̀ tó sọ́lọ̀ àti àrù ọlọ́run ìdáhàbà ìlàjẹ̀ ọ̀hún ìnáwó sọ̀rọ̀ فقول له قولا لينا لعله يتذكر او يخشى ọlọ́ni ìdá àbá ẹni méjèèjì ẹ lọ bá fìràhùn ìdáhàbà ìlà fìràhùn iná ń tọrọ ẹ lọ bá fìràhùn torí pé ó ti ṣe kí ni ó ti kọjá lọ ọlọ́ba ló pa àwọn ìmúká àti àárùn lájẹ tí wọ́n lọ bá ta ni fìràhùn ẹ̀rọ tó lọ́wọ́ bá ní tó láti tẹ̀lé ọlọ́ni fàkúrúlà láwù kàwúlà lẹ́yìn náà yà àyàwó ìrẹ̀tẹ̀rẹ̀ àwọn ìwà ọlọ́run àwọn ọba gbọ́dọ̀ rẹ̀ fàkúrẹ̀ láhùn ìdí mo fẹ́ bí ẹkú bá kọ̀rọ̀ ní kí ni ọ̀húnlẹ̀ nàìjíríà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtì ìdí mo fẹ́ bí ẹkú bá lọ ní kí ni ọba sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtì làálàmú yàtàdá kárù àwọn yàtà ó déédéé kó ṣe kí ni yàtàdá kárù kó ronú sí wàdà àwọn yàtọ̀ àbíkú bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ kí n bọ́lá ọba àwọn ọba pa nípa àti àwọn ìyá rẹ̀ nínú gbólóhùn ọ̀rí wọ̀nyí ó ní láti tẹ̀lẹ́tẹ̀lẹ́ kan bí bá kò ráhùn kan ṣe kí ni wọ́n tó ti àwọn bá kọ̀ yìí ilé ìsọ̀rọ̀ ó ti kọjá àlà lórí ilẹ̀ ọlọ́run ó ṣí ọ̀pọ̀lọpọ̀ bàbà jẹ́ ọ̀tọ̀lọ́bí tó ti ọba mọ́ kí ni kan ti tẹ̀lẹ́tẹ̀lẹ́ kan ti wọ́n fi bá rẹ̀ nínú àwọn ayé àbẹ́ ìpapà yìí àríkà tó ní nínú àbá rẹ̀ tọ́mátò lọ́wọ́ tọ́lá ọba àlejò lápá àtẹ pẹ̀lẹ́kùtù àti ìtú pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa wù nínú àlùkòrán orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọ́ bàbá kádé tọ́lá ọba àlejò ọlá ó sọ ọ̀rọ̀ ṣíṣà nínú àlùkòrán ọbọ̀lọ́ ọ̀tẹ̀ ìdìbò pé àwọn ọjọ́ ní mùsùlùmí gbogbo tó bá jẹ́ lùtù lórí ọ̀rọ̀ lórí mọ́sálà gbogbo ẹ̀ láti kí ni lápòjọ àmúkú apákòjọ ọ̀sẹ̀ kí ni a ti apákòjọ rẹ̀ ọlọ́gbọ̀n pa àwọn ìjọ tó ti bá wájú àwọn àtàwọn ní ní ìgbà ní ìdí rẹ̀ wọ́n kọ́ ní àwọn ìpàkọ̀ wọ́n á ti tóbi pẹ̀lú rẹ̀ kíkà ọ̀rọ̀ ìpàkìlú ẹ̀yìn nípa àwọn èèyàn láti dáadáa ẹ gbàgbé ẹ̀mí ara yín ṣé nípa bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ tó ṣe nìyẹn ni láà kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sọ fáwọn èèyàn ẹ máa ṣe kí ni ẹ máa rántí ẹni ara sí náà lórí ẹ̀ gbogbo ńlá tó fẹ́ kó jọ nínú ọ̀rọ̀ síra a tó fẹ́ mú apákan kẹ́wàá kí ni kẹ́kọ̀ọ́ apákan kalẹ̀ ẹ̀yìn ká wo àwọn apákan tó ṣe pẹ̀lú sọ̀rọ̀ láti nínú alùpùpù. Ẹ̀yẹ́ báwo ni Sọ́ọ̀tù Bákọ́rà? Ayà àtàkì Sọ́ọ̀tù Bákọ́rà tó yẹ kejì. Ayà àtàkì ọlọ́run bá àlejò ọlá ń sọ nípa àwọn amònásìkì. Ọlọ́run la yà kí yàrá mú àmínú kàmá àwọn ọ̀nà ọ̀rù àmínú kàmá àwọn ọ̀nà kùpà áà. Àlá ìnáwó ń gbé mu áà wọ́n láti ń la àwọn ọlọ́run nígbà tí ìlàláhùn àmínú kàmà àmàlànà nígbà tó bá gbogbo ń pé à ẹgbẹ́ ọlọ́run gbọ́ gẹ́gẹ́ báwọn èèyàn àwọn nígbà tó bá wọn náà ti gbọ́ ọlọ́run bá gbọ́ kọlu wọn ní gbọ́dọ̀ tí ó jáde lẹ́nu wọn kí ni gbọ́dọ̀ wọn tó jáde lẹ́nu wọn gbọ́dọ̀ tó jáde lẹ́nu wọn òun náà ní pé à tó àánú nínú kàmà àmàlànà tó fà á tó káwá gbàgbọ́ bí àwọn ọ̀dọ̀ èèyàn wọ́n ti gbàgbọ́ nínú rẹ̀ àmẹ́rì gbólóhùn tó dá pàtó padà nílẹ̀ wọ́n yà kí ìyàrá nù àmínú kàmà àmínú náà kọ́ọ̀lù kí nílẹ̀ lẹ́nu wa kọ́ọ̀lù àmínú kàmà àmínú kùkàrà kí táwọn náà gbàgbọ́ báwọn ọ̀dọ̀ wọ́n ṣe gbàgbọ́ kí ló ti sábà bá àlejò lá fún wa ọ̀rọ̀ òní àlá ìnáwó òmùsùfàá wọ̀lẹ́kí lẹ àlọ́bù. Àmọ́ àwọn dandan ní kí ni àwọn lọ́bẹ̀. Ọlọ́run ní àwọn ní kí ni? Àwọn lọ́bẹ̀ wọ̀lẹ́kí lẹ àlọ́bù. Àmọ́ kò sí wọn pé kí ni ọ̀dọ̀ ni wọn. Wọ́n mú púpá. Wọ́n gbé àwọn onígbàgbọ́dọ̀ lọ́dọ̀. Ọlọ́run bá ní kí wọ́n já padà fún pé àwọn ní kí ni àwọn lọ́dọ̀. Eléyìí lẹ́nu tí ti bá kọ́ra. Ayọ̀ àtàkùn. ẹni bá wọ́n fi túbọ̀ tọ́ba mo ní túbọ̀ bàbà bàbà bàbà náà ọwọ́ ìsàlẹ̀ nígbà tó bá wọ́n fi àyà ètò sí àìsí àyà ètò sí àìsí ọlọ́ba ròyìn àwọn amòmọ́sìkì ọlọ́ba ròyìn wọn pẹ̀lú kankan sálẹ̀ sọ́ra ẹ̀rọ jáde fún mi àyà tó wà lókè ẹ̀yà ọlọ́run náà yìí máa kó tó ròyìn wọn pẹ̀lú yẹ láà àyà tó wá síwájú ìyẹn ọlọ́run màtàlù ń kà nípa ilẹ̀ ìsọ̀rọ̀ kọ̀dọ̀ náírà kàlámà àdọ́ àtúbẹ́ àwòyáwò بعد اللون نورهم وتركهم في ظلمات لا يبصرون ثم بكم أمي فهم لا يرجعون torí pé ọlọ́run bá àlejò lọ́pọ̀ àlàyé kíjọ wọn ọlọ́run bá àlejò látó lu àwọn kan tó lò fún wọn àwọn ní màkàlù ní kàmọ́tàlù lẹ́yìn tó kọ̀dọ̀ náà àpèjúwe àwọn mọ̀lọ́bì yìí ó dàbí àpèjúwe ẹni tí wípé ó ń bẹ nínú òkùnkùn tí tó kọ̀dọ̀ náà ó wá tan náà ìmọ́lẹ̀ àbí wọ́n bá tan náà ẹ̀fọ́ tí ń bẹ ní òkùnkùn tó lágbára wọ́n bá tan mọ́lẹ̀ tí tó kọ̀dọ̀ náà wọ́n tan náà ẹ̀fọ́ tán sọlọ́nà àbọ̀ àtìmọ̀ àwùlẹ̀ òun iná tí wọ́n tẹ̀ wọ́n lọ́dún kí wọ́n lọ ẹ̀rọ gbogbo bí tí òrí tẹ́lẹ̀ òun rí oríwájú lẹ́yìn rọ́ọ̀tún oró sí òun rí òsì ọlọ́nígbà tó bá ti tó bẹ̀rẹ̀ sí ní ìmọ̀lẹ̀ ìta záàdà ìyáhú ìlú rẹ̀ àwọn ọlọ́ọ̀bà ìmọ̀lẹ̀ tó kú rí yẹn àwa ká ìmọ̀lẹ̀ yẹn kú bẹ̀ àwọn aká ìmọ̀lẹ̀ tó rí yẹn akàbò bí iṣu tí àwọn mẹ́fọ́ ilé iṣẹ́ wọn lórí ìgbàgbọ́ tí wọ́n pè wọ́n sí ibi tí wọ́n wà wọn ni wọ́n dùn tí mo lè fi wọ́n wà wọ́n wà lórí ayé tí wọ́n wà wọ́n sì wí pé àwọn jẹ gàba lórí àwọn mùsùlùmí àwọn wà nípò gbádùn àwọn wà nípò yà ọmọnìyàn wọ̀ sára tó ń fi ìgbòmà àwọn padà káwù mọ́lẹ̀ ní kó àwọn tí wọ́n lẹ̀ sínú kí ni inú òkùnkùn tí wọ́n wà tẹ́lẹ̀ wọ́n láàyè fèrè ó ṣe pé wọn àmì ń mọ̀mọ́ ọlọ́run ní í ṣe wọn yìí صم بكم هم النور لا يرجعون ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí tó mú obì ni wọn bókúmọ́ tí wọ́n pe aláìwé sọ̀rọ̀ kalami bẹ́ẹ̀ gọ́m èyí tí kò kò lè sọ kò lè sọ jáde fúnmùnù kódà kò ní ẹnì kan wọn tún tọ́jú lálẹ́ ọ̀jọ̀rún wọn ò lè tẹ́rí padà síbi òdodo. àwọn ẹ̀fọ́ náà bá lè gbẹ́rẹ́ ń pè ní ìtumí pátẹ́lẹ̀ ìdájọ́ àwọn gbólóyìn tó túmọ̀ sí àwọn àwọn àpò ìtumọ̀ bá lè gbẹ́rẹ́ ń pè sí wọn ẹ̀rù tó náà bá lè gbẹ́rẹ́ pè papọ̀ fún ìran ثم بكم عمي فهم لا يرجعون ẹ̀ka pé ìlú ìwà ní ìbákọ́ra ẹ̀ka lọ pé túrọ́pù yìí túrọ́pù jùmọ̀ ayẹyẹ kan túrọ́pù jùmọ̀ ayẹyẹ kan ọlọ́ni mọ̀tọ́nà lẹ́yìn náà fún mi ìtàwọ́ fún mọ̀lẹ́bí àmìlú à kàmẹ́tàlì ìmọ̀ yàmì àtàrà ọ̀rọ̀ ni màbá mi yẹ nínú fún mi ìtọ̀rọ̀ ẹ rí àpèjúwe àwọn ká fún ní sí àkàlùra tó mọ̀ lẹ́nu yàtọ̀ ìlú à tó ti rí pé wọ́n kàgbà tó àìmọ̀ ọ̀tún ṣiṣẹ́ ṣe kàmọ́ pàlẹ́sì náà àpèjúwe wọn dàbí àpèjúwe kí ni pẹ́pẹ́pẹ́pẹ́ ìyá mi àtọ́ a kí ni ohun tí a dùn kù. Ṣé bí tó bá wù ló bá ń ní fún un? tó láǹfààní kan tí ó ṣe fún wàhálà kò ní àǹfààní tí ó ṣe fún ọlọ́run fi àwọn ìran àwọn ìyàwó àwọn ìyàwó ní ọlọ́run kan wé lẹ́gbẹ̀ẹ́ tó ṣe kéde tó fi látara kí ni látara wípé a fún wọn tíra àtàwòrán tíra bá fún ọ̀yí wọn àbúṣe kéde wọn àbúṣe ṣẹ́ṣe àwọn ọ̀nà àtàwòrán bá ìjọra lórí ìwọ̀n nínú eré ẹ̀yẹ́ ká tó bẹ̀ ọ̀rọ̀ tó bá dùn mọ́ ìdá Súrátù Máídà áyà 54. Tẹ̀pẹ́ ọlọ́run bá ìjọba ní sọ̀rọ̀ àlùkùránì. Súrátù Máídà jẹ́ àìsúra ẹlẹ́ẹ̀karùn kan áyà 54. Ọlọ́run bá ìjọba ń sọ̀rọ̀ nípa àwọn Yẹ̀wúdí gangan, àwọn Yẹ̀wúdí. Àwọn Yẹ̀wúdí àwọn Jíù tí ń dọ́wọ́ bá ìjọba ń pa wọn. Ọlọ́run ìgbà kọ́lá ti Yẹ̀wúdí yá olóòní àwọn yẹ̀wúdí wọn máa ń sọ báyìí jáde lẹ́nu fún wọn wípé yáàbù ya ìmọ̀dúdúlà ní wípé ọlọ́run bá ní jọlá áwọ́ àwọn yẹ̀wúdí a máa ń kó jáde ní ìgboro wọn wọn ni yáàbù ya ìmọ̀dúdúlà á ọwọ́ ọlọ́run bá ní jọlá ó há bí táwọn máa ń sọ fún wọn ní àádọ́ àrùn wọn ní àádọ́ nínú ìtọ́jú ọ̀rẹ́ wọn sọ pé kí ni àrùn sọ yẹ̀wúdí sọ ní tó ṣe pé wọ́n ti bá wọn mùsùlùmí wí lọ́nà ọba ní ahun ni ìyá ìyá yìí pàtúlà ọwọ́ náà bá ní ha kí lè tọ́ náà bá tó lọ ọ̀rọ̀ ni bùlà àìdíyè wọ̀nyí ìlú lèmà kọ́ọ̀lù bùlà àìdíyè a ọwọ́ wọn kó ha papọ̀ wọ̀nyí ìlú ìdíjọba ọlọ́run kó máa jẹ́ tiwa lèmà kọ́ọ̀lù látara ọ̀rọ̀ tó ń jáde ọ̀rọ̀ tí tó ń jáde lẹ́nu wọn. Tọ́lọ́rọ̀ àti láti fún ọ̀rọ̀ orí kéèkì nínú ọ̀rọ̀ ilé. Ẹjọ́ bá wo áwà kan sí nínú Sóràtò Nọ́. Sóràtò Nọ́. Tọ́lá wo áwà yìí. Tọ́lá ní gbogbo ọ̀rọ̀ bá àrùn bá ara máa yẹ̀wò. Ọ̀rọ̀ kò fún ọ̀rọ̀ gbogbo ìmọ̀lápátá pẹ̀lú síra ọlọ́run àti sínú àwọn Muhammad sọlá tó bá ti bá mú mandela tí o bá ti bá mú kílókù akọrọ nílẹ̀. àwọn àwọn ẹ̀kọ́ náà bá ní tọ́lá ní ojú ọ̀nà fẹ́ ẹ̀yẹ́ bá wo tọ́lá ti mú àlọ́ ayẹyẹ ẹ̀kẹ́ ọlọ́run àti tọ́lá ń sọ nípa ìṣẹ̀lẹ̀ àwọn oníjìnlẹ̀ ọlọ́ni àbáni ẹ̀dùgbọ̀ gbárí fẹ́yìnlú kúlọ̀wà ẹ̀yìn nìhúmá ní àtàjá ìdẹ̀kù ọlọ́ni wà gbárí ẹ̀dùgbọ̀ gbárí onísìnà lóbìnrin àti onísìnà lọ́kùnrin tó bá pé àbílẹ̀kọ ni wọ́n yẹn jẹ́ tí ò tí ì lọlé ọkọ àgbárí ẹ̀dùgbọ̀ gbárí onísìnà lóbìnrin onísìnà lọ́kùnrin kí ni ìdájọ́ wa fẹ́yìnlú kúlọ̀wà ẹ̀yìn nìhúmá ní àtàjá ìdẹ̀kù èyí ní kejì wọn gba ẹgbàá mélòó ẹgbàá ọgọ́rùn á fún èyí ní kejì wọn á fún ẹni ẹgbàá ọgọ́rùn ọgọ́rùn tọ́lọ́ bá yí pẹ̀lú àkókò ní ẹgbẹ́ láti bú ìhàn ẹlẹ́ẹ̀kejì tẹ̀síwájú ààrẹ ọlọ́run bá ti máa kọ̀ sí sàn. ọlọ́run wọ̀lẹ́ta ọkùnrin bí ìmọ̀ràn ọkùnrin ti bí ìlà ẹ̀yìn kọ́kùnrin tó mìíràn nàbí láàyè wọ́n yẹ òun àpèrè ọlọ́run wọ̀lẹ́ta ọkùnrin bí ìmọ̀ràn rákọ́tún ìdí ìlà. Ẹgbẹ́ àti tí ojú àánú àwọn onílẹ̀jì kó mú ní níbi wípé ẹ̀mí lè gbé òfin ọlọ́run jáde lára wọn. Wàlá ta àkókò tó ń bí ìmọ̀ rákọ́tún ìdí ìlà. Òǹkùnkùn kò nínú nàbí láì wọ́yẹ̀ ìlú àpò. Bẹ́ẹ̀ tó lódodo lẹ nígbàgbọ́ ní ọlọ́run nígbàgbọ́ ní ọjọ́ kan. Ẹ má jẹ́ kí ojú àánú gbé ilé wípé ìdánilẹ́sẹ̀ yìí lè fi ẹ ní lè ṣe fún wa ẹ pé ojú àánú kú àdáwáyé ni kí ni ìbá bẹ́ẹ̀ lò dájú ọlọ́run láwọn ẹnu ẹ̀. torí pé tójú àánú bá ṣe ní inú tí òfin ọlọ́run ní lè ṣe kí ni ẹ̀mí lóde pé ojú àánú látara mọ̀lẹ́bí iná jẹ́ àbí látara ọ̀rẹ́ yìí àbí látara pé òṣìṣẹ́ iná jẹ́ ojú àánú ṣe kí ni kẹ́ lè ọlọ́run fi ọkẹ̀ lórí wa ẹgbẹ́ tí tún tó àwọn obìnrin lórí pé ẹ nílò ní òfin ọlọ́run fi ẹ̀kẹ́ ní wọn ẹgbẹ́ àgbàlá ẹgbẹ́ lábẹ́rẹ̀ lọ́wọ́ ara wa pàpà ẹgbẹ́ lápá àwọn kìíní ẹ̀dẹ́ kábòkì ẹgbẹ́ lábẹ́rẹ̀ lọ́wọ́ ara wa ṣé àrí àwọn ayé àdúrà ìkùrán tó sọ̀rọ̀ nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé máa rí ìtàbá rẹ̀ ẹgbẹ́ dánilò àrí ìjọ àrí àwọn àyà àdúrà ìkùrán kílọ̀ máa rí pé láti mú táǹkó ní àṣìjà àbáàrí wọ̀lá ìgbòjú ó ń bẹ ní àgbà náà àwọn àgbà wúlò ní ọjọ́ náà fún èlò àbí márùn mẹ́fà ó bẹ̀ sì pọ̀ jàǹtìrẹ́rẹ́ ó bẹ̀ sì pọ̀ jàǹtìrẹ́rẹ́ ọlọ́run bá ní àwọn ọ̀rẹ́ ọlọ́run bá ní wọ́n ní ṣígbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ alọ́dọ̀dọ̀ èèyàn ọlọ́ọ̀bà tó láti kí ni ó fi ṣúgà tó ti bá wọn lò òdòdó àti tí ọlọ́ọ̀bà àdéjọlá yóò máa lo pẹ̀lẹ́pẹ̀ láì tó ṣe kí ni káwọn èèyàn ti bùkátà sí ọlọ́ọ̀bà àdéjọlá máa lo kí ni a máa lo ìdí tó kó láì tó wọn ti kí ni tí wọ́n ti bùkátà sí ìbádàlá ìgbà wo ọ̀rọ̀ nílùú Muhammad sallallahu alaihi wa sallam bóyá oúnjẹ ọlọ́run bóyá òun náà bóyá rí àwọn àpèjúwe nínú ìta ń pè ní àmínú ọ̀ṣìṣà nínú tẹ̀lé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam fún pé n tó gbé wa lọ òun náà ni ìbéèrè wípé mẹ́ta takunu ṣídá bí dáhùwà mẹ́ta takunu àṣídá bí dáhùwà ìgbà wo nìyẹn tó lè lo ilé koko nínú ọ̀rọ̀ dáwà pípépé lójú ọ̀nà ọlọ́run àwọn òun wípé ṣé a lè àbá àti ẹnu ṣe kí ni a lè lo àwọn bàbá wáyà lọ́pọ̀ hàn àti rí ọlọ́ọ̀bà ní jọlá gbogbo méjèèjì ó fi bá wọn ara lò ó fi bá lọ́dọọdọ lò ó fi bá ìtẹ̀lẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan ó kí ni ó fi bá wọn lò ẹni ká wọ́n ìtẹ̀lẹ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallama ẹjẹ́ ká wò bí ó ń ṣe ọlọ́run náà ní àwọn irúfẹ́ nǹkan tí àkọ́kọ́ gẹ́gbà ìfẹ́ fún pé ìpínlẹ̀ òun náà ní kí ni àgbéyè láti tẹ̀lẹ́tọ̀lẹ́ láti bá wọn láti bá wọn lò àwọn nínú hadith kan tó wá lọ́gbọ̀dọ̀ ìyàwó Aisha ó mẹ́nu sọ̀rọ̀ Bukhari ó mẹ́nu sọ̀rọ̀ Bukhari tọ́wọ́ ìrìn wọ́n ní ìyàwó aisha rẹ̀ lọ́wọ́ àmà ó ń bẹ pẹ̀lú iṣẹ́ lọ́sọ̀lá àlùkùnlọ̀ wọn náà méjì wọn lọ ní ìyàwó kíkà ó wá gba ẹ̀gbẹ́ wọn kọjá ìyàwó ní ìlà sọ́lámà sọ́ra ní pé àfáàmù àrùn ó sọ́ra ní pé kí ni àfáàmù àrùn sáàmù sì rèé pé àsàlámù àlékún rẹ̀ kan sọ wọ́n ní àfáàmù àrùn ìtumọ̀ sáàmù òní wípé ikú ebe kò máa jẹ́ tiẹ̀ ó wá rán ó rán sọ̀rọ̀ yẹn ìyàwó àṣà gbọ́ ìyàwó àṣà wá pé kò pé kọ́ọ̀dà bá àṣà ìyàwó àṣà wá fún nígbà pé aleikum wàlá a, wàbọ̀dìbà láwọ̀ aleikum ìyàwó àṣà wá bù ú dáadáa ní ẹbí ṣe pé aráta ní tó kó máa jẹ́ tiẹ̀ náà wàlá ànákùnmùlá ibi dandan ọlọ́run kó máa ta ní wàkọ́lù bàbá wà ní ìbínú ọlọ́run kó máa bá ìyàwó ìyá kan wọ́n lù wọ́n lọ ní àwọn kan wọ́n lù wọ́n lọ ní níwájú àwọn àgbàdo báyìí kọ́ àwọn oníṣẹ́ ọlọ́sọ máa lọ àwọn oníṣẹ́ pé hmm? ah! máa lè yà àìsà ìlà àìsà ti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìlà àìsà ti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àní ìṣèlú rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa di ọwọ́ ẹ̀wọ̀ wà ìyá rí wọlé ọ̀rọ̀ wọlé fàájì. wà á fọ́ra kúrò níbi ilé kókó àti ọ̀rọ̀ ìlàjẹ́. kọ́ọ̀là wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ka ìlà ìṣọ̀ lára tó wá fún àtẹ́kẹ́kẹ́ sọ̀lá àdúgbò náà pé ìlú ìṣọ̀ náà àlọ́ àwọn ẹlẹ́sẹ̀ tí máa máa kọ́ ní ṣé ìlà méjì ò gbọ́ nǹkan táwọn ènìyàn yìí sọ ni. àwọn ẹlẹ́sẹ̀ láàrọ̀ tó pé àwọn ẹlẹ́sẹ̀ máa rí máa fún kìí nígbà tó kọ tí wọ́n sọ ṣé wo gbọ́ tẹ́lẹ̀ fi dá wọn lóhùn padà ni ó ní rọ̀bí tú àlẹ́ ìlú ní tí wọ́n sọ ní gẹ́lẹ́ mo dá wọn lóhùn padà ọ̀rọ̀dá yìí níyì ọlọ́ọ̀bà ní ọ̀rọ̀dá gba àdúrà tèmi lórí wọn wọ̀lá yìí kọ̀ṣá àdáláhùn àmọ́ kò gba àdúrà tí wọn lórí òde nípa fẹ́ ló mẹ́rin pé bí àwọn ọjà ló ń lọ lù wọn ojúṣe ọlọ́ọ̀tọ̀ اخلص بي ما علي يا عائشة ايه شو طلب لي يا عائشة ما علي يا عائشة شو طلب لي يا عائشة عليك برفق قد دواك لكني قالوا طلب لي حديث بين صحيح البخاري كتاب الادب كتاب الادب طبعا هو على يمينها عاشقين عارف ما شاء الله صلى الله عليه وسلم تذكر تقولين عارف ìfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá rùn èèyàn lò ìfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá rùn èèyàn ṣe ìfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé àwọn èèyàn lójú ọ̀nà náà àárí àìmọye ọ̀nà tó ń ṣọ́nà tọ̀dá àrùn ọ̀tọ́dà pé wọ́n ti lórí eléyìí bákan náà bá ṣe rí àdéhùn ǹjẹ́ a lè rí àṣígbà náà báyìí ǹjẹ́ a lè rí ibi tó yọ náà ti lé kókó máwọn èèyàn bí ṣá lè rí ẹ̀jẹ̀ ká wò ó ló wà. àmì ìṣẹ̀lẹ̀ mẹ́ṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn wàhálà àwọn abúrúṣọ náà. حديث هذا ابن عباس رضي الله عنهما من عمر رسول الله صلى الله عليه وسلم قالوا ان شاء الله أولي رعى كافي من أولي Oka lọwọ arákùnrin ọnọdụ ọ̀nà ọlọ́run àkáǹtọ̀nà mizahab ó rí òka bóòd lọ́wọ́ arákùnrin kan ìyá adé rọ́jò ọlọ́run ti rí òka yẹn lọ́wọ́ ẹ̀ ahụ àrùn ìfọ̀tọ̀rọ̀ àrùn ẹsẹ̀ àwọn tó bọ̀ lọ lásán pàtọ̀ bọ́ àwọn ànábì wá jù hàn ànábì túmọ̀ arákùnrin ànábì yọ òkè àyẹ̀kó lọ́wọ́ ẹ̀ bí ìwà àbí tí bó ṣe lọ́wọ́ lé fanazá àwọn ànábì yọ òkè àyẹ̀kó lọ́wọ́ ẹ̀ pàtọ̀ bọ́ àwọn ànábì tó kí ni ó tọ̀ òkè náà wà kọ́ ọ́lá ọmọ ìṣẹ́ ọlọ́run ọgbà ìpè yá àmìdò àbúkún ilẹ̀ àjẹ́mọ̀ tó ní nà ó ní ẹnì kọ̀ọ̀kan yóò sì máa ń lọ sínú náà fún yóò wà lọ mú òògùn náà yóò mú jáde ẹ́ pẹ̀lẹ̀ṣẹ̀ àlà ìyájú yìí yóò wà máa mú òògùn náà náà yóò wà sí ibọ̀ ọ̀nà ọwọ́ rẹ̀ sàn pé ó rọrùn láti sọ pé yọ òkà yìí ó bí bíbì kan ń fi ṣe tààmọ́là pẹ̀lú arákùnrin tààbà rẹ̀ òun ṣe ọlọ́run súnmọ́ sanadá àwùjọ ó yẹ òkà rẹ̀ lọ́wọ́ ẹ̀ pátọ́ rá àwò òṣẹ́ náà àti kìíní ó lọ sọ òkà rẹ̀ nù kò tó wá dúró sílẹ̀ ẹ̀yìn bọ̀ tó ní yóò máa mọ̀ fún ẹ̀ yóò lọ síbi iná yóò wá mú ògùn náà yóò wá sí bọ ọwọ́ ara rẹ̀ kàlẹ́ tó ń ṣe ọ́n ta àmọ́lá pẹ̀lú ìfàwọ́dá tàbí ni ń ṣe ọ́n ti kìíní ó fi ṣòkè ó fi balẹ̀ kọ́bọ̀ inú sọ́yìn sọ́yìn mú ìgbà tí wọ́n á dùn kírun fáwọn èèyàn ẹni ìkírun tí wọ́n á dùn kírun fáwọn èèyàn yìí alámọ̀ ń fa inú yẹ́gùn débi rí àwọn èèyàn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ yìí lọ báyìí wọ́n pa àlọ́ Muhammad àṣekí ló ẹgbọ́n tó ṣe lọ́wọ́ tó sọ fún ya afọ̀tánu hàǹkà ilẹ̀ mohamed tó fẹ́ jí orí ìfì náà fáwọn èèyàn ni ọdún ṣe ọlọ́run ó sọ̀rọ̀ ilẹ̀ mẹ́ta ìrìwá àrídù akọ́ṣẹ́ náà sọ pé afáàtínú hàǹkà tí ó ní ìfì náà ní ẹni rẹ̀ mohamed afáàtínú hàǹkà tí ó ní ìfì náà ní ẹni tó fẹ́ mọ dàmú àwọn èèyàn ni gbóná yìí ó ṣe ọlọ́run tàbí láàrin ọ̀tọ́gbà tàbí lò pẹ̀lú mohamed ń dára yìí tọ́lá tó wọ́n ló sọ ẹ̀sùn parí pẹ̀lú muslim bákan náà àtúrí nínú àwọn ọ̀nà míì tó ṣe wípé báyìí ó ṣe ọ̀nà fún láàrin ọ̀pọ̀lá ó bá nínú àwọn ọ̀pọ̀lá lò bí abúgáàr ọ̀kan náà àwọn ìpàdé àgbà ní abúgáàr gbẹ̀fárí ọ̀jẹ́ ni ó ní ọmọ ọ̀dọ̀ lórí pé àbúdáàrí wa ń báyí ìgbà àbúdáàrí ń báyí àbúdáàrí wa ń fi àwọn òbí rẹ̀ ìyá àbúdáàrí tí ń bú ọmọbìnrin yẹn ọlọ́ ń fi ìyá ẹ̀ ó fi ṣe kíni ó fi ń báyí rẹ̀kọ̀kẹ́ tó ń ṣe ọlọ́run ìyá àbúdáàrí yẹ eré àbúdáàrí àyẹ́bùtà àyẹ́bùtà ló di òmìnirí ṣé ìyá rẹ̀ ló fi ń báyí báyìí torí pọ́ǹbù ó wá ń fi ìyá rẹ̀ ó ń ṣe kí ni òfin bu ènìyàn tàbí mọ́rú sí ìkàjẹ̀ ìyá áà ajẹ́pẹ̀yàn tó ṣe wípé ìgbà ìmọ̀kánsì ń bẹ lára ẹni ènìyàn tàbí mọ́rú sí ìkàjẹ̀ ìyá áà rẹ̀ máa ẹ̀yẹ àbúgbà ìgbà àìmọ̀kánsì ṣe kí ni ó ti ń bẹ̀rẹ̀ pé áà rẹ̀ aláìmọ̀kán sani bẹ́ẹ̀ ni bá wí inú àwọn sàábẹ̀ ní ìwà àgbàlá inú àwọn sàábẹ̀ ló ń bá wí. na sábà wo àkàdéjì mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni bá mi tọ́ka sí kó ṣe ọ̀rọ̀ láàrin ọ̀tọ́ láti ọdún pẹ̀lú ọ̀rẹ́ lọ́ọ̀ṣá kò sí èméjì ní pé òun ṣe ọ̀rọ̀ láàrin ọ̀tọ́ láàrin ó lè ṣe gbà sọ̀rọ̀ lè lọ́wọ́ wípé ìjẹ́ àti ẹ̀lẹ́ ibi tọ́ka sí pé àmọ́ ti ṣí gbà báwọn ọ̀sán bá lò fọ́fọ́ pé náà bẹ́ẹ̀. náà ó ń ṣe náà tó kí ni ó fi líle ó fi bá àwọn ọ̀sán bá lò. láwọn àsìkò tó ti pé ó rí pé líle fún yóò ṣe kí ni yóò wúlò fún wọn. tó bá fẹ́ rí àríkù bẹ́ẹ̀ láti kí ni àárí ṣídà ìgbà pàtàkì fún pé ká lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ láìsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti ṣe kí ni tó ti wúlò ká lo ìlú láìsí ilé tó ti ṣe kí ni tó ti wúlò sẹ̀kún iṣẹ́ náà tọ́lá àwọn ìrọ̀tọ́lá ìgbà tó bá àtọ̀ nípa àwọn ọmọ wa tó ní ṣe pẹ̀lú rùn انزل الله عليه وسلم قل مروا اولادكم بالصلاه اذا بلغوا سبعه ده قال òṣèlú mi lóru ọ̀rọ̀ àjọkùn ìṣọ̀rá ẹ pa àwọn ọmọ yín láti fún ọmọ kí o ìlà àbálẹ̀ ọ̀hún sọ̀dà nígbà tó bá ọmọ ọdún mélòó ọmọ ọdún méjì kí ló tẹ̀lé wọ́n ti búrú àríyá ìlà àbálẹ̀ ọ̀hún ọ̀ṣà wọ́n ti búrú àríyá ìlà àbálẹ̀ ọ̀hún ẹ wá sí kí ni ẹjọ́ wọn lọ́rùn ẹnà wọn nígbà tó wá ti bọ́ wọn tó lè lò mẹ́wàá kí ni àkọ́kọ́ yẹn kí lọ́lọ́ ìkejì yẹn ẹ̀ sí nígbà kí àkọ́kọ́ yẹn kí yẹn ń tó gbogbo ẹ̀dá lọ pátápátá rẹ̀ àsìkò tí wúlò fún ọmọ yẹn ọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti kí ni ẹ ti bá wọn lò

nígbà tó wọ twenty years old náà the same thing as abdulkareem mo dẹ̀ ń wọ̀ ọ̀dùn ẹ̀ o. ìmọ̀láhùn àìlẹ́ rẹ̀. yorùbá ọmọ sọ wípé pẹ̀lẹ́ ńlá kọ lábo pẹ̀lẹ́ ṣe kí ni ó lákọ ó lábo. gbogbo bí ẹ kí ọmọ sáyé ń lò láyé àti ṣe kí ni àní sọ láì lò kọ́dọ̀ ọkọ pẹ̀lú ìyàwó rẹ̀ nínú ilé kábẹ́ẹ̀sì ìgbèjìnà lórí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ bàbá àtọmọ òun ní táwọn kọ yìí ọkọ síyàwó ẹ̀ tí gbogbo ìgbà náà ló máa jẹ́ ìyáàjì adẹ́ gbogbo ìgbà yìí ọkọ̀ òbúkátà láwọn ìgbà míì ó ṣe kí ni ó lé díẹ̀ fúyàwó ẹ̀ yóò máa rọ̀ àbí yóò máa rọ̀ ẹ máa bẹ̀ẹ́ dáadáa ìyẹn ní púpọ̀ jù àmọ́ àsìkò nígbà ẹgbẹ́ ṣe kí ni kẹ́lé bí ẹ ṣe kí ni yìí lè mọ́ra wọn ẹ lè fáǹfà ní tiẹ̀ fáǹfà ní àwọn ọmọ tó ṣe kí ni tẹ́ẹ̀jọ bí kalẹ̀ torí ẹ̀ sọgbọ́dọ́nà ọ̀bàlẹ̀ nínú àìsàn ọlọ́run yíyá yọ́ lẹ́yìn àwọn kú àkókò ẹ̀kọ́

ọ̀sẹ̀ tí kọlá tó bá ṣe kọlá tó bá ṣe tí wọ́n lọ ní mẹ́tìrì fún òkírun tí ó ní bí áàpù mọ́ ṣe nǹkan ní à ẹ̀sùn máa tọ́ yí lásìkò ìgbà náà ni ọ̀pọ̀ fẹ́ bá ti mímú yẹn jẹ́ ni àbí mo fẹ́ dùkúrà bàtà sí ilé kò lọ lẹ́jọ́ kò lọ àńtọ̀ kò lọ wá àti kò gbọ́ nǹkan kan àwọn ènìyàn kan fún yí o fún àfúgbà fún àyíkùn náírà o èmi ṣe wà fún yẹn lọ ẹ bá ṣe wọ́n níbi kòkòrò kan ṣe kí ni kí wọ́n lọ gbọ́rọ̀ lọ àbí ó ṣe wọ́n níbi kòkòrò tó dáadáa àmọ́ tó bá rí pé nínú ẹ̀rọ kò ní tẹ́lẹ̀ tó ní ọ̀nà náà ẹ tún fún àwọn nǹkan ló ẹ tún fi dáadáa sí ẹ̀rọ nǹkan fún nàìjíríà tó pẹ́jù láti dé bá lọ sí tí títí ní ọba ń pọ̀ sí ní ibẹ̀ àtìgbà ẹgbẹ́ ṣe kí ni kí ẹ lé bí ẹ̀yọ́ àjíjí ni èyàn lè látàrí pé ẹgbẹ́ tó nílé jáde látàrí èyí ní ṣe pẹ̀lú wa àwa láàrin ara wa tí ara nìyẹn ní tó ṣe pé ààrí dá kúrò ńlẹ̀ ààrí gbé kúrò ńlẹ̀ kò ká tó wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ṣe pé òun la fẹ́ lọ ṣe bá ọlọ́run láti lè rí ojú rí rẹ̀. Bákan náà, ìjá tẹ́ rí àwọn ẹ̀rí kankan nínú tẹ̀mí àwọn ẹ̀rìn ìtíwájú wa nípa táǹkọ àdínì àti àṣìgbà náà. Jàǹkìrẹ́rẹ́ ó pọ̀ nínú tẹ̀mí àwọn tẹ́lápù wa náà. Táàrí tó wọ́n lò kí ni wọ́n lò rírọ̀ níbi tí ẹ̀kọ́ ti lò rírọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n lè èyí tó lè láti kò tó ẹ̀kọ́ ṣe kí ni wọ́n lò so kí ẹ̀ sọ pé kò sí pé à dáwà yóò dìgbà kan dá líle ṣàlà ẹ̀yìn òsọ ohun tó wá sápọ̀ àìsíká wọ̀tọ̀ yìí ẹni yóò ṣàtúnṣe èpè tó ń ṣe ọlọ́pàá láàárọ̀ tó ti bá ń pé kúlù bani adam àtọ̀ wàhálì àtọ̀ èyí àtọ̀wọ̀ àti ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni àṣìṣe ìlànà ní ọ̀dọ̀ wípé kò sí ìgbà kan tí dáwà ó bùkátà sí líle àtọ̀rọ̀ ni torí ẹ̀fọ́ akọ̀wélé rẹ̀ ó ṣe kí ni okùn jẹ ó ti bá lórí ẹ̀ ó lè má mà ó lè jẹ́ látara bínú lè jẹ́ látara pọ́pùlù báyìí ahọ́n àtàgbà ẹ̀ nígbà míì ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn inú bí àkíkọ̀ wọn jẹ́ ìfọ́ nu síra ọlọ́run tó àwọn Muhammad sallallahu alayhi wa sallam ẹ ọ̀nà àwọn ọ̀kọ́nàkùwa sababanu kai muslim a hari kelayi labar ibn umar radiyallahu anhu ma wọ́n lẹ́rìí falọ́bá ibn umar wọ́n lọ́n tó lọ́wọ́ ẹ̀ nípa àwọn kọ̀dàríyà àwọn tó ń pè ní àwọn kọ̀dàríyà àwọn kọ̀dàríyà làwọn tó ń dínà tó kò sí tó ń ṣe kí ni tó ń jẹ́ kádàrà máa ń rí pé gan wọ́n ní ọlọ́run bá níjọ́lá kò mọ nǹkan kan kó tó tẹ̀lẹ̀ síwájú kó tó tẹ̀lẹ̀ ìgbà tí nǹkan bá tẹ̀lẹ̀ tán káwọn ọmọ tó ti ní ìtẹ̀lẹ̀ bá náà lọ́wọ́ tó kí ni lọ́lọ́run náà tó mọ̀ ó túmọ̀ sí pé ọlọ́run ò ní kankan tó síwájú àwọn wọn tí wọ́n tún pín àwọn sábà sábà ń tẹ́lẹ̀ sọ́mọ́ àlọ́ sọ́mọ́ tó ti jáde láyé kan. àwọn kan ní wọn ẹnì kan lè lọ́wọ́ ìlú ọmọ ọ̀dẹ́ láwọn àdùnkù wa nípa àwọn àkàdàrí àìsàn àlá wọn ní gbólóhùn sí ìlú ọmọ ọ̀dẹ́ ní pé fàyídà lè kí òun náà àyíká tó bá ti bá pa òkú náà sọ fún ìjọkíjọ tó bá pàdé irú bí àwọn èèyàn báyẹn fàkbìrúhùn á ní bàrí òun nínú òun wà nínú máa sọ fún ilé mi inú mà mo bọ́pá bọ́tẹ̀ kúrò nínú tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ ni àwọn náà bọ́pá bọ́tẹ̀ kúrò lọ́dọ̀ mi inú mà ẹsẹ̀kẹsẹ̀ dúró sí inú mà ó ti fún ẹni ilé ìyẹn pé ẹ́ àwọn tọ́kùn náà kọ̀dàríyà ìjọ kíjọ́ tó bá rí wọn gbogbo bá yí èmi inú mà ro mo bọ́pá bọ́tẹ̀ kúrò nínú tí wọ́n ṣe yẹ bẹ́ẹ̀ ni àwọn náà ṣe kí ni àwọn náà bọ́pá bọ́tẹ̀ kúrò lọ́dọ̀ mi ó túmọ̀ sí pé àmọ́ra wa rí sàádé iṣẹ́ ọlọ́run olóńdì náà ìwọ̀n ọmọ kó dájú àti iṣẹ́ ọlọ́run pẹ̀lú ààrẹ kan sọ pé samarọ́jì máa ń tìmọ̀ sí fàlẹ́ńtà nínú gbogbo ẹgbẹ́ bá gúrí kúrò nílànà ìní ànẹ́bì kìí fara àlè. Ibn Umar àmì àwọn sàábà wọ́n tẹ́kù lásìkò ìgbà náà wọ́n ń sọ fún ẹni pé tó bá pàdé ní àwọn ilé àwọn kọ̀dáríyà sọ fún ilé ilé bá tọ́ bẹ́tẹ̀ kúrò lára wọn o àti tí wọ́n ṣe àwọn náà bọ́ bá tọ́jọ́ kúrò lára mi ẹni tó mú àwọn ìlànà tó ń ṣe ọlọ́pàá náà ayọ̀ lọ́lá tó fi ilẹ̀ fún wa. ṣe bàbá ṣe ọlọ́run lé òun ló hàn mí àmì ìráyè. àbúkọ́ nínú kẹrin إمام إمام أحمد بن عمال إمام السنة أحمد بن عمال طبعا لأنه يتعني إمام أحمد ààrí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjàmúta àbá ìfún ṣe fúnfúnnà kíkúnnà lè bá àríyẹ pàtàkì jùlọ látara ìgbógun ti àwọn gáàsì ìjà àríyà àti àwọn mọ̀kọ̀ tó bílà ibi tí ọba yìí ṣe sáfẹ́lì àtàbà tí wọ́n dúró pẹ̀lú àdánwò táwọn èèyàn fi kàn wá ó ti di kàlífà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí àjẹ Imam Muhammad ibn Hanbali ó di kàlífà mẹ́ta náwá àwọn àdádá tí wọ́n gbé ẹrù kìíní rú ibn Abi àti Bishrul Marisi àwọn ni wọ́n gbé èrù kí ni bíbíà tó ní agbára gan lásìkò wọn tí wọ́n gbé èrù táwọn àfáàkù kà fara wọn ní lórí òun náà ni bíbíà alìkò kòrán ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ńlá tó nípa nínú ìtàwà mùsùlùmí Ibn Abdul Aziz àti bíṣírù àgbàdìsí àwọn sọ́dọ́rù kì ní ẹ kí ní kọ̀kọ́kọ́ wọn kò kùrán bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ̀dá abarapá bẹ́ẹ̀ ni kùrán náà kò kí ni ló fi jẹ́ ẹ̀dá abarapá wọ́n ní bọ́lá ṣe dá ní bẹ́ẹ̀ ni ṣe dá alkùrán náà sọ̀pọ̀ kùrán kẹlàmọ́lá gbogbo ta bá dẹ̀ dá pátápátá yóò padà kò kí ni yóò padà tán àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run kúrú ṣe é láàrin gbogbo nǹkan yóò ṣe kí ni yóò pààrà kò tó kúrò àdúgbò kúrò àwọn yóò ṣe kí ni títọ́ pààrà ṣe kí ni yóò pààrà dé bá àkùkàn a ti gbàgbọ́ kúrò àmì ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ọlọ́run tí ẹni tó gbọ̀rọ̀ yẹn ìgbà tí wọ́n dé bá ọ̀rọ̀ yẹn ẹni tó gbọ̀rọ̀ yẹn lọ́sàn-án kọ́ kí ló tẹ̀lé tó náà òun náà padà kan àwọn tí ò bá mọ ìsìn tí wọ́n mọ ìsàlẹ̀ kìíní yẹn àmà wọn yà kálù ààrẹ nígbà tí a rìn ẹ kò ṣe kankan yá ọ̀rọ̀ tó ní kan gan ni wọ́n fi àtẹ́yìn wọn ti bá àwọn èèyàn lò gan láti kò bá rí pé kódà wọn ti bẹ́ẹ̀ lògbà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà tí wọ́n dúró dédé táwọn míì padà jábọ́lẹ̀ tó ti wá ku ìmọ̀ Muhammad bin Ambali àti Muhammad bin Nuh ọba àkọsí àmì ìjìjẹ wọn nàbẹ Muhammad Nuhu ń padà kú okùn mọ Muhammad nàbàlì kàlífà àkọ́kọ́ Al-Ma'mun òun ọkọ bẹ́ẹ̀ tó ń fi àjẹ òun bẹ́ẹ̀ tó ń fi ló ní kọlọ kù wọn máa lé ní ẹmí tọfù àwọn wà nígbà gbáà kàlífà abẹ àwọn abẹ wọn tó jẹ wà nígbà náà àwọn náà darí gbogbo òní yẹn ìgbà tó ń gbé wọn tún wọn máa lé tó pẹ́ mo máa mọ́jọ lọ́nà ló máa ojú ṣe tàbí lọ́nà pé oyè ọlọ́run wọ́n jẹ kó rí mahmoud wọ́n náà wọ́n wà lọ́nà ní wọ́n pa ẹ̀kọ́ pé mahmoud kú kàlífà eh, mahmoud òun kú àti kékeré ń fi ọ̀ ẹni tó tẹ̀lé alimọ̀tẹ́kì ìyẹn jẹ́ bí àbúrò rẹ̀ òun náà fún agbáko kàlífà yẹn wọ́n dáhùn mọ́ wọn ní kẹ̀kẹ́ tó wá lé gan òun wá ní ó ní kájí mọ́ fún ọmọ ọmọ ìdìbò wa pàtó kú àtàlẹ́ òun fẹ́ẹ́ ní bàgà àwọn tó máa nínú àìsí wọn fi kàlífà mọ ọtọ́jú wọn nígbà tó yá ó yá olùkọ́ dúró sí oníkọ́ ọmọ ìdìbò ṣé kùránì wà mọ̀kúlù kàmlà ṣé wọ́n dá kùránì àbí ìmọ̀ máa ń kò fẹ́ẹ́ kan nù àlùkùránì ikán fún lẹ́yìn kan fún tún ká ní pé àlùkùránì mọ̀kúlù

tàbí kan túlẹ̀ bàtí yóò náà padà kú ó di tàbí tó kú kàlífà ẹlẹ́kẹta wọ́n ní wá kúkú ọmọ sí ẹ̀ wọ́n náà ti bọ́ kúkú kàlífà wọ́n kúkú náà ti bẹ̀rẹ̀ ìṣúná yìí wọ́n nígbà tí wọ́n jẹ́ sílùú tọ́lá ìpè kí wọ́n sọ fún mọ́mọ́ amadu ní àbájú pé tó bá sì di ó kí tó dì mú yẹn o òun ò fẹ́ káwọn máa bẹ lórí ẹ̀ kan náà nǹkan àjọmọ bẹ láyé kan náà káwọn jọ máa lò tẹ̀lé wọ́n ní mọ́mọ́ amadu ní àbájú ní láti máa káàkiri ihe àwọn students yẹ torí kí ni torí ìdíjà kọ́lùkùn ọ̀pọ̀ tọ́pọ̀ tí ó sí tọ́pọ̀ kọ́lùkùn kòkòrò wọ́n ní àìmọye àwọn àpá àbújábọ́ lásìkò bá ń sọ yìí wọ́n kí ní ìjọba abẹ́lò nínú mmemme ìmọ̀ Muhammad wọ́n dúró ìsúnà wọ́n àgbẹ̀yẹ wọ́n àgbò pẹ̀lú gbogbo àti wàhálà fún wọn rí irú ọ̀nà ìgbà ìmọ̀mọ̀ ọmọdé ni ìmọ̀mọ̀ tó nà pàtó yá wákìtì náà padà fún sí àlùmọ̀tàwákì òun wá jọ́ pàdé pẹ̀lú ní lẹ́yìn òun wá padà bọ́jú ló wá sí mọ́ màmá dùlẹ̀ Imam Ahmad bin Ambali àwọn àfáà juwájú tẹ́lẹ̀ fún ìmáàmà wọn lórí súnnà lóbi pé àmọye nínú àwọn àfáà ní ṣe pé wọ́n jábọ́ lásìkò dáhùn sọ lórí wàhálà yìí wọ́n ní irú wọn ni ìṣẹ́lù alkarabi fi nínú àwọn àfáà gbà orí síkìú àmọ́ látara bíbí akálùkùn kùránì ní àwọn ìṣẹ́lù wọn jábọ́ Khalifa dey need the same thing. Imam Muhammad boycott wọn. Ó kàdá kàràbìtì lórí kíni lórí kẹ́lìmọ̀ kẹ́lìmọ̀ Kùrán. Àti àmọ́yé nínú àwọn nínú àwọn àfáà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìyá ẹ̀dùn Màáyìn láti ṣe Imam Muhammad boycott Wọ́n ṣe ájú lórí kíni lórí àwọn àbúrú wọn tó wà ń lò àwọn eléyìí a rí dáńtẹ̀ ní ṣídà nínú ìtọ́ní àwọn ẹni ìsíwájú wa láti ìgbà tó ṣe kí ni ìṣídà wúlò ọ̀pọ̀gbà sọ yìí ó ti kí Imam Ahmad àtàwọn tó ń tẹ̀lé wọn kọ́ ti kì sáàdì yẹ èdè ti gbogbo ẹ̀tọ́ pé ó ní ìròyìn báyìí

àpá nínú ìdàmẹ́ríkà bẹ̀rẹ̀ á lu àwọn gbólóhùn wọn pẹ̀lú àwọn èèyàn irú àwọn àpá ákúrú wa tẹ́ńtìrì wa sáǹdẹ̀ nínú ẹ̀ tọ́bá wo ìtẹ̀mí ṣẹ́gun bá rahimahullah àwọn ni mufti Saudi tẹ́lẹ̀ àbára ti jẹ́ ìláyé pẹ̀lú tí àmúkúrò àmẹ́rin ṣe àbùnàdíjà ní ṣe náà tó bọ́ sílẹ̀ ṣùgbọ́n mo nínú àwọn ìbọ̀wọ́ báwọn èèyàn wọn ló báwọn èèyàn ló wọn àwọn aroní wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n aroní wọn pẹ̀lú rírọ̀ fáwọn èèyàn wọ́n aroní wọn pẹ̀lú fi dúkìá wọn báwọn èèyàn lò àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ibi tí wọ́n ti bùkátà tí wọ́n di ni kí wọ́n lè nínú ọ̀rọ̀ wọ́n di ni wọ́n lè ẹ̀jẹ̀ náà lọ́wọ́ nínú jẹ̀rídà Jaridatul Muslimun bí Magdin ni wọ́n béèrè béèrè nípa Osama bin Laden lọ́wọ́ ṣíkàgbàdé bùnbà ẹgbọ́n kan tí ṣíkàgbàdé bùnbà tí wọ́n sọ wọ́n ní anna Usama bin Laden wọ́n ní ẹ̀rí Osama bin Laden tí wọ́n sọ yìí minal mufsidina fil ard nínú àwọn tó ṣe wípé wọ́n jẹ́ oníbàjẹ́ lórílẹ̀ ayé tàwà ní ìlú wòyẹ̀tàhárà kúrùkú àṣọ́rẹ̀ ìfàkùdà bẹ́ẹ̀ ni ó rí ní ọ̀nà àbúrú àti ọ̀nà ìbàjẹ́ òun ni tó ti kí ni tó ń tọ́ wọ̀káràjà ń tọ́ àti wọ̀lú ìlànàmọ́lù wípé ó ti gúrí kò lábẹ́ ẹni tó jẹ́ olórí ọ̀rọ̀ ṣùkùn bá kò ní lórí ìta ni lórí ìta ọmọdé ládùn orí tó bá ọmọdé ládùn lẹ́nu lọ́dọ̀ àwọn èèyàn ní ṣé kò lè ìsìláàmù àti rí àwọn ọ̀jà orí àwọn ẹlẹ́gbẹ́ wọ̀nyí. Fọ́dọ̀ ní ẹgbà tí a ti sọ ọ̀rọ̀ ìgbọ́nù ìgbà tí ó rí nìkan nígbà tí wọ́n lọ àtàkì USA. Àwọn kan ti ṣe bẹ́ẹ̀sì báyìí ni wọ́n kọ síbẹ̀ we are all bin Laden. Ìyẹn ni pé gbogbo àwọn ní bin Laden. Ìlànà tí mo làbí àti àwọn ẹni wọ́n rí ìlànà kí ni ìlànà àwọn àwárí ìpé àwọn olórí àwọn mùsùlùmí ní kí ni ṣètò rí ìfẹ́ ti pá gba ìjọba ní ìfẹ́ ní kápá lé lórí so ìjọba nàbí ìlú bá wọn àfẹ́ ní kò láti sọ wípé ẹni bá ń sọ yìí nínú ẹni mọ́sí bí ìrìnàjò láti nínú àwọn oníbàjẹ́ orílẹ̀ ayé òun ló ń bẹ wọ̀nyẹ̀ ta hàrà tó ń kú aṣáàrùn ìfà àkùdà bẹ́ẹ̀ ni ó sì ń rin ìlànà aburú tó ti pé ó ń fọ́ ìbàjẹ́ káàkiri. Gbogbo àwọn tó báyìí ní pàtàkì ọgọ́rùn ún làdé bákan náà nínú àjẹ̀yíjà ìbákan náà wọ́n béèrè lọ́wọ́ sheikh abdulhatu bomba nípa ìdùkátà tó yí fẹ́ẹ̀dì kùtù lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ sí ẹ̀ gbogbo alama fẹ́ẹ̀dì kùtù fẹ́ẹ̀dì kùtù nínú ọ̀kan nínú àwọn àbágbà àwọn ìkọ̀wánù mùsùlùmọ́nù àwọn ìkọ̀wánù àìmùsùlùmọ́nù nínú àbágbà wọn ó ṣe tẹ̀sí tọ́kùnrin fíìdì láàrin so àìmọye ọ̀rọ̀ pátípátí ló ń bẹnu tẹ̀síìrì inú àwọn ìwé ẹ̀kọ́ kọ́mọ̀ ní mahadi mufitọ́rí tọ́pẹ̀ ní the marriage code gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fásitì àbáwọn yẹn kàlẹ́ ìjọba tuntun títà gbọ́mì àwọn fásitì àti ìjọba àwọn láti kàtà ní mọ̀pá wọn bí ọtí ọ̀pọ̀lọpọ̀ rú ẹ̀ ó wà nínú ìwé ẹni táwọn sọ àwọn ìjọba lè ka mahadi mufitọ́rí the marriage code wọ́n ta ọdún lẹ́sìn english ṣoṣẹ́ bàbá ní ìlú bá tí wọ́n dè lọ́wọ́ pa pọ̀ sí ilẹ̀ ẹni yìí bàbá wa ń dáhùn pé sẹ́ẹ̀dì kútù tí wọ́n sọ yìí o ní kí dọ́ọ̀yẹ̀ oòrùn fi ti pè wọ́n ní ah, aláìmọ̀kan nílé yìí aláìmọ̀kan dọ́ọ̀yẹ̀ oòrùn fi tẹ̀sí e. ẹni àmì nípa ọ̀rọ̀ tẹ̀sí èrè e yẹn ni pé tó ṣe yẹ kò ní kápá lórí ẹ̀ dọ́ọ̀yẹ̀ oòrùn fi tẹ̀sí e torí pé àwọn kòròfáàt àìmọye àwọn ìròyìn sí ìmẹ̀tìtìrà inú tẹ̀sílẹ̀ náà tó ṣe tọ́rọ fún Usman bin Affan fàábí àgbà àmìta ẹlẹ́ẹ̀kejì fáà mùsùlùmí lẹ́yìn anábà Muhammad sallallahu alaihi wa sallam so bàbá ló tó lóhùn yìí nípa ẹni ẹni ìkíyìn báyọ̀ òkú tẹ̀sílẹ̀ wọ́n lo gbólóhùn tó le lásìkò tó le sẹ́ni tí wọ́n lò fún bákan náà wọ́n gbọ́dọ̀ nípa kan nínú àwọn ògbóǹtarìgì ògbóǹtarìgì bí àwọn ìfọ́nù mùsùlùmí tọ́pẹ́ ní abrahamu tọ̀hán ẹnìkan ló ti lọ bẹ́ẹ̀ lọ wọn nípa abdulrahim tọ̀hán ó bẹ́ẹ̀ ń pẹ̀lú wọn ẹgbọ́n tí ṣe àgbàdì bá tọ́jú ní lékì ni wọ́n ní abdulrahim tọ̀hán kẹlàmù kẹlàmù mẹjàmí wọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ ẹni tó ń pọ̀ yìí àtúrọ̀ìm tọ̀hánì ọ̀rọ̀ rẹ̀ kàlámù màjàní ọ̀rọ̀ wèrè ló wọ́n sọ wà rọ́ọ̀tìdọ̀ àti ọ̀rọ̀ àwọn ṣíà ló máa ń kọjá nìyẹn tí wọ́n ra ṣe àbàdí bùnbà tí wọ́n ní ní ọ̀rọ̀ wèrè ló kọjá ìlẹ́nu tí wọ́n yan ni ẹni àbí wọ́n rọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n lè mú pẹ̀lú ẹ̀ lásìkò tó ní pé ìṣe rẹ̀ ó dàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab tó bá dákẹ́ tó wọ́n fọwọ́ra lórí àwùjọ paramọ́ lù lọ lórí ẹ̀ náà tó wọ́n lè mú tó mọ́tò yẹn báyìí tó wọ́n ṣe bàbá ní ìtẹ́sì iṣẹ́ tó tẹ̀lé ìtẹ́sì lórí àwọn ẹ̀rọ ṣe kí ni tí wọ́n lè má sáyidàn àwọn tó wọ́n padà sí ìpìlẹ̀ tó ń sọ fún wa wípé in tó jẹ́ òye nínú àmìlínú wà ní àbí àmìlínú wà sí ìjà in tó jẹ́ òye ń bẹ̀rẹ̀ náà láti kí ni ká lo àmìlín láti kò sí yìí ṣe kí ni tó ti wúlò á dẹ̀ lo àṣìjà láti kò sí ìjà ṣe kí ni tó ti wúlò á gbọ́dọ̀ lo yìn láti kò sí ìjà ṣe kí ni tó ti wúlò bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ lo ṣíjà láyè tó ti pé yìí nìyẹn láti kí ni òun ni ká lò méjèèjì òun ni islam ṣe kí ni òun ló fàyè gbà bó ti jẹ́ pé ìgbà tó bá rẹ̀ ní pé kùnrin ní pé ká ti tẹ̀lé tẹ̀ká ṣe kí ni ká ti dáhùn èèyàn lò hm? àmọ́ tó bá ti sáré ká lè mọ́ wọn á ṣe kí ni a lè mọ́ wọn ìwọ náà bí tíjà nínú class pàtó bá káwọn ọmọ òfin ọlẹ́gbàbù òfin fún wọn ní kíní òfin wọn fọwọ́dá orí wọn fẹ́ tẹ́sí wọn wọn fi kíní ẹ̀ ṣeré wọ́n fi ṣeré bí ọmọ ìlú kan tí ó kù tí wàá ṣe ó kù tí ẹ̀ ṣe kíní kò fẹ́ jẹun lọ́dí ẹ̀ bóyá kí ní ó ṣe kí ni yóò ti dáun nínú àtúnmọ̀ yẹn ṣe fárẹ̀ ní àdúgbọ́mọ̀ yẹn fọmọ yẹn tọ́pù ó ti bú káyà kó ṣe kí ni ó àṣà dáadáa pẹ̀lú ẹ̀ tó kó lè má tó kí kí lẹ́lẹ́bà ṣe kí ni ó lè bá jẹ́ àǹfààní báàlọ́lá tó ń tó hàn nínú ẹ̀sìn wa òní wípé àti lè àti ṣídà méjèèjì ni ìgbàláyé wà fún wa nínú ìsìláàmù kárọ̀ pẹ̀lú àwọn èèyàn láti tètè yíyọ ọmọ ṣe àǹfààní fún wa ká lè má wọn láti tètè pé yíyọ ṣe kí ni yóò ṣe àǹfààní fún abẹ́lẹ́ ọ̀nà àdìsọ́lá kí ó fún àmì àgbẹ̀yẹ ẹ̀sìn wa ó jẹ́ kí àwọn ti agbẹ́ tí ó ń lò fún ọdá àgbà sí àmà láti bí ọmọ ìlànà fún àwọn àpẹẹsẹ ilẹ̀ ìlànà bára ìlànà hàmì ṣọ́rọ̀ àlá ìlànà hàmì àti ẹ̀kọ́ àti ìlànà ìpẹ́lẹ̀ àwọn àmì ìpínlẹ̀